Bismillah, Bismillah. al Mubarak, yeah. Mama, can you me? ṣe kókó mi ni má jẹ́ dodo ẹni jẹ́ dodo nílé ṣòdodo káwọn ọmọ iye wọ ṣòkòtò tí rí mọ́kùnrin rọ́jú kókó ẹ̀wọ̀n sísá nílé ijó ọmọ mùsùlùmí tó mú gbó ojoojúmọ́ lọmọ yìí ń gbọ́ owó kò ṣe ṣàkóṣàmọ́ bẹ́ẹ̀lẹ̀ pa àwọn. now every time na the work on the street everybody dey is ẹ̀wọ̀n àwọn ọmọ òró kò ṣì never have the time for them to learn baba mama ìgboro. sọ́ọ̀lìyà ẹ̀rù ìdọ̀rọ̀ bí kàtà wọn bá ọmọ lọ́la ọmọ lọ́la ká fún tọmọ nítorí ọ̀la àkẹ́bà ẹ̀jẹ̀ ni ó máa dá ọlọ́run ló fọmọ wa ṣọ̀ṣọ́ wa kó kéwú kó kàwé kó kọ́ṣẹ́ wọn kó má padà dá láì mọ̀ kan láwùjọ àwọn ọlọ́pọlọ ọlọ́run má fọmọ wa ṣàdánwò kó má bí wọn pé kí ilẹ̀ yìí wò kọ́mọ wa má ṣẹ́rú olówó ọmọ ẹ̀kọ́ tó pé nítorí ọ̀la ọmọ tágbá kọ́ta ò kò dandan ni kò gbélé takọ ẹ̀ ta. alájà ẹ̀kọ́ pupa mọ́tò láǹtà ẹ fi gbogbo yín ṣe ti mẹ́ka wọ́n ní ẹ̀tọ́ ọmọ ọjà lẹ́ńtà níbi bàbá jẹ tó ní ìdí yóò dà bàbá màmá ẹ jẹ́wọ́ kàlẹ́ńdà ọmọ ọdún mélòó tó ti di bọ́ọ̀là. ẹ̀ẹ́d olókù àdáwọn èrò máa padà wá bá wọn jẹ ká ọmọ tó dàṣà ní ti bàbá èyí tó kú bí ẹni ti máa má ò ṣe ọlọ́run wàhálà tó ṣàyẹ̀kí mi ládé yanjú tọ́tọ̀ mi tí mo fi gbàgbà òde wálé. fi kúlùkì àlékún ìkẹyìn kó lọ́mọ déwálé àlùmù bárakù yá déwálé fìsàkì ló ṣe bí ìtì gbogbo mùmìnì mùmìnà tù eh, a ò mà ní báwọn kàdọ́ eh, a ò mà mà mà mà ní báwọn ràgò lọ́dún tuntun jíjẹ ayérayé fìsàkì ló ṣe bí ìtì ọmọ kẹwìyẹmí Abíọ́lá eh, salamu aleykum. free sticking on this.